Um, good morning, good afternoon, um, good evening, whenever you are watching us from. Um, Koiki Media is reporting live from Lagos. Um, as you can see, this is um, GTB Bank where the customers um, where the people tí àwọn èèyàn wà níta tí um, tí wọ́n ṣiṣẹ́ this is GTB bank in Lagos there is a lot of tension the customers are outside the banks are not working the ATMs the ATM machines are not working um, Koiki Media bring the world closer to your doorstep uh, today be eight September 8 eh, Today be 8th January 2023. 8th um, February 2023. Land ń tẹ́lá ti mú rìn wá fún tán sọ fún mi pé bank are not opening. Mm. This is GTB Bank in Lagos. Thank you so much. Ẹ eh, àti àti ẹ ṣe kan gbogbo ẹ̀yin olólùfẹ́ wa eh, no matter twenty fifteen minutes a máa join star rate. Bẹ́ẹ̀ ṣe rí GTB Bank la wà yìí. GTB, right? Bank are not working right now. GTB, this is a GTB bank. The bank is the bank shut down. Many customers are outside. They are unable to enter the bank. Uh, owners, so pé there's a situation going on in, in there's a lot of situation going on. Um, here in Lagos, there's many tensions. Many banks have been closed. Many banks have closed down. Like GTB, Zenny Bank has already closed down òun là ń sáré they are not working uh, no, GT, no GTB workers no GTB official in the bank wọn sí nínú bank mọ́ òun là ń sọ pé um, there is a lot of situation tó ń ṣẹlẹ̀ santa ti report fún yín pé issues going on in badi GTB bank bẹ́ẹ̀ ṣe ń rin bẹ́ẹ̀ ló ń gbọ́ wa mm. ah, so òun rẹ̀ àti rí ẹ̀ láì ṣe àtọ̀ fún pé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nílé ibi kíbi tẹ́ ti ń ó là ń bank is not working là ń fún àwọn tó fẹ́ gbowó ọ̀rọ̀ gbà oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ báńkì tí mò ń fi ń wò yín òun ló ń pè ẹ̀wọ̀n tí mò ń fi ń wò yín òun ló ń pè ní GTB ṣẹ́tìrì GTB bank la wà yìí fẹ́ pé gbogbo àwọn tó fẹ́ gbowó ọkọ̀ wà níta ni wọn ò rówó gbà ah, a lot of money ni wọ́n sọ pé wọn ò fún wọn ní owó ìyà yìí pọ̀ jù everybody are they are, they are, they are complaining about the situation right now um, at the bank in Lagos where where some of, some of the bank some of the bank in Lagos are not working so òun là ń fi àsìkò tóyin létí ní pé ìyà yìí ti tó àwọn tó fẹ́ gbóhùn ọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ ṣe ń rí àwọn èèyàn wà níta ni kò sí ìkọ̀kan lára àwọn officials bank tó wà nínú nínú bank mọ́ àwọn èèyàn kàn ọkàn tó ọkàn jókòó síbẹ̀ ni why the attention the customers are complaining pé àwọn ò rí owó gbà a sọ fún mi pé ìyà yìí ti tó um, Koiki Media reporting live from Lagos ẹ má bá wa ká lọ. ẹ nǹkan tá a fi ń tó ilé sí ni pé àwọn bank ọ̀pọ̀ tí wọ́n ṣiṣẹ́ láǹfẹ́ try láti sọ fún mi pé many things been going on. Hey. Uh, many things is going on in Lagos right now. Koiki Media reporting live from uh, from Lagos. Lanta ti sọ fún yín, ẹ wo, this is first station, nothing is nothing is working, nothing is working ní ìlú location four one nine. Ẹ máa bá a ká lọ, a máa try láti jẹ́ kẹ́ rí situation tó ń ṣẹlẹ̀ ní ìjọba location four one nine ibi tá a ti kúrò yẹn ibi tá a ti kúrò yẹn ni um, GTB bank bẹ́ẹ̀ ṣe rí láti lẹ̀ GTB bank GTB la ti kúrò yẹn why many people why many people outside many customers been stranded they couldn't get They couldn't withdraw and they couldn't, they couldn't get their money. So more than 6,000 homes have been destroyed. More than 7,000 people have died and 34,000 people have been injured. Òun la ẹ ṣe gan-an bàbá Alexandra ẹni uh, one legend chai Baba. Niwala. Yes, we have been telling our people. I don't try to sọ fún pé things are not working. Things are not working. Ah, àwa ife wọ̀nyí want to show you ah, ibi tí mo wà yìí there is a lot of bank here so mo ti kúrò ní GTB GTB bank we have been telling you that this country is not working there is a tension in Lagos right now despite pay, um, de de de despite the Lagos government have been uh, uh, despite the Lagos, government wọ́n ti wọ́n ti dà wọ́n yàn síta wọ́n ti dà wọ́n sójà síta dà wọ́n pa síta but we are telling people that uh, the situation in Lagos will soon escalate. People are getting tired. People are getting tired day by day, every day. Kò sí epo. Kàn rówó gbà. Ìwọ́n tó tún rówó ìwọ́n tó tún rówó díẹ̀ gbà tó fẹ́ fi re epo. Eh, transportation ó tún cost. So we are telling our people wherever wherever you are watching us from, and something pé. It's, it's time for us to, dis- to disintegrate Nigeria. It's time for us to fight against what is happening right now in Lagos. Àwọn èèyàn sọ àwọn èèyàn tẹ̀ ń sọ pé ah, ah, pé ah, Lagos tuntun kò sí wàhálà lẹ́kọ̀ọ́ ìyẹn kò ṣe lẹ́kọ̀ọ́ and try to sọ fún mi pé there is many things going on in this country. There is many things running and going um, in Nigeria a lot of things ń ṣẹlẹ̀ ní ìjọba location four one nine ah, ah, ẹ má bá a ká lọ ibi tá a wà yìí ni FCMB this is FCMB la wà yìí ṣé ẹ rí báwọn ṣe pọ̀ there is a lot of tension at FCMB right now where there is people outside people are trying to get their money they are not seeing a lot of customers are outside ṣẹtún bank mi la wà this is FCMB Bank ẹ wò báyìí sùn kábẹ ten we are telling you that the court is not working. ẹ ò fẹ́ ara ti bọ̀ wá tẹ́lẹ̀. òun lélẹ̀ yìí there is a lot of tensions uh, ah, in Lagos right now lẹ́rí ẹ wo ẹ wo báńkì yìí this is FCMB la wà yìí àti kò GTB GTB àwọn ò ṣẹlẹ̀ ni àwọn èèyàn kan wà ní taiwájú GTB and this is FCF bank nítorí owó owó tó ní ó ní owó o lè gba owó yẹn àti ṣe transfer wàhálà ni there is a lot of situation going on in Lagos right now where people are being stranded to collect their money they no uh, they couldn't get or they couldn't withdraw their money nínú òrùn làwọn tó sì láti gba owó this is FCM bank FCM FCMB Bank um, in Lagos I speak right now. Koiki Media, bring the world closer to your doorstep. This is Koiki Media reporting live from Lagos. ẹ ṣe gan bàbá wa ẹ jẹ́ ká wá tún gbọ́n tí Jonathan ẹ ti ẹ bí àtọ́rí pé Jonathan ṣe ìjọ́mà ní ìyàwó ló ń pè láàárọ̀ bí ẹyá ní kíákíá under one minute torí èkó gbọ́dọ̀ ló ń múra. ẹ̀rù ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ tó ń pè ní iléeṣẹ́ ìfowópamọ́sí ẹ bá rí àwọn ọlọ́pàá lọ́wọ́ yẹn àwọn ọlọ́pàá náà wà lára nǹkan ń tàyà fi gáì tán fẹ́ kí àwọn aráàlú kó wá ba property wọn jẹ́ and people are not seeing money to withdraw as i'm speaking to you right now ibi táwa ẹ̀ ló ń pè ní fcmb àtúntò ní dtv so social media bring the work lókè ọ̀dọ́ ẹ tí wọ́n bá a ká lọ lórí ètò yìí nǹkan tá à ń sọ fún yín ni pé à ń try láti mú yín ní àwọn ìrìn àjò kéèké lórí nǹkan tó ń ṣẹlẹ̀ that we are telling you that the um, nothing is working in this country nothing is working in Nigeria ẹ̀yin tẹ́ bá sì tẹ́ bá sì gbàgbọ́ nínú ìjọba location four one nine they are trying to tell you that the country is not working kò sóhun kan tó ń ṣiṣẹ́ ní ilẹ̀ Yorùbá yìí ẹ̀yẹ́ ká dìde àwa tá a jẹ́ ọ̀dọ́ ẹ fẹ́ wí nìyí let us let us stand, let us stand on our feet and come out and fight for our rights. We are telling you people day by day, night by night, every day we have been, we have been, we have been, we have been shouting, we have been, we have been educating you people that it's that time we disintegrate Nigeria. So, kí la fẹ́ as ọ̀dọ́ as Baba tó ní ọmọ mẹ́ta bí ìyá ìyá ìyàwó lé kí ni àwọn nǹkan tá a lè ṣe tá a lè fi gbára wa kúrò lọ́wọ́ ìjọba location four one nine lọ́nà sọ fún mi pé àkókò ti tó ẹ ká dìde ká máa sọ pé kò sí àfẹ́ election say no to the election that is the code òun ló lè gbà wá kúrò nínú ìjọba location four one nine ìyà yìí ti pọ̀ jù èmi ni Paul èmi ni Apollo ìyẹn kọ́ ló kàn ìyẹn kọ́ ló kàn rárá ètò kàn ètò kàn ní ìsinmi pé ká sọ wípé a kò ṣe mọ́ ní ìjọba lópin four one ẹ ìyá yìí ó ti pọ̀ jù ìyá ń jára lu gan ẹ there's a lot of as i'm speaking to you right now there's a lot of tension in Lagos right now whereby many banks refuse to work. Eh? wọ́n ní àwọn ò ṣiṣẹ́ mọ́ kí ló fà á ní pé other states other states ni wọ́n ti lọ. ìjọba ló fi fún ọ náà. ẹ̀yẹ ká máa bá ilé ìlọ́mọ padà bọ̀. ìyá yìí ìyá dára sọ ẹ there's a lot of other issues right now there's a lot of tension in Lagos right now, whereby many farms refuse to work. Eh? Money and Orisemo, Ilofa, Spain, now other states, other states, hospital.